يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. إيه يا الله يشي صلاتكم ونبوى محمد صلى الله عليه وسلم لا لا سالناكم وقوى الله الذي أشدعوا الصحابة إن في سيدنا وشنا محمد صلى الله عليه وسلم في آه، آه، يوم الذي قبلته الإسلام لدينا إلى وقوع من ìdókòwò ní abẹ́ ọ̀gbọ̀nrẹ́ta òlẹ́gbẹ̀ ìgbésà àti ìsìnàlẹ́yà ní abẹ́ àwọn olùgbàlejò wa ọjọ́ ìṣẹ́ ìgbésà lukman ìgbésà wù àti ìgbésà حفظه الله تعالى وعافى الله سبحانه وتعالى كل صلوات الذكور يعيه في القيامة ولو مسألة يجاجمه wọ́n ti àtibẹ̀ pé gbogbo àpapọ̀ pé bàbá ní ká máa ṣe àwa ní ẹ̀yọ̀kọ̀ kan ọjọ́ tó ti lọ tẹ́lẹ̀ ọjọ́ tó wá lọ́wọ́ wa lọ́wọ́ ẹ̀lẹ́fẹ́ràn àrùn ọ̀gá ara láti rí àwọn àpá wa bí o ní ẹ̀yọ̀kọ̀ kan wa ọlọ́pàá ti àyẹ̀wò dáadáa fún wa. àkókò àwọn òbí pátá ẹgbẹ́ bí ọ̀rẹ́ fún bá wà àrùkọ àwọn òbí tí a ń bẹ ní ìgbó yìí sí ìfọlọ́pọ́tà jáde àwọn ọmọ náà ó jẹ́ káwọn ọmọ náà tí wọ́n gbó ìrìn àríyá yébí àti ní ọjọ́ ìgbé ìlú ìyáàmù. táwọn máa tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ wa lẹ́nu àkọ́kọ́ bẹ́ẹ̀ tọrọ àmójútó òbí ẹ̀ èyí àti mọ́kànlá déédéé òye tó kò dájẹ́ òye tó máa وما تشاءون إلا أن يشاء الله رب العالمين ọlọ́lá ẹ̀dẹ́ ìgbé ìrọ̀sọ́sá fẹ́fẹ́ tó ṣẹlẹ̀ àfi bí ọlọ́wọ́ pápá ṣe ìgbéko wáyé ìgbẹ́ náà ní wáyé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ti ṣe àmójútó ìṣẹ̀lẹ̀ ẹ̀gbọ́n wa ó sì ṣe àgbéko dára fún ìgbéwọ̀ náà. àkọ́lé ọ̀rọ̀ wa lè ní òwe pé àwọn kàràkàrìtìkì wo àwọn ìwà wo àwọn nǹkan wo ló yẹ kárí lára bàbá tó fẹ́ tọ́mọ ló sì yẹ kárí lára ìyá tó fẹ́ tọ́mọ. ó dájú pé ojú bí wọ́n bí wọ́n fẹ́ tó lè dé lọ́wọ́ àbúrò tó bá ti wà pẹ̀lú ọ̀sẹ̀ tó wá ní gbogbo ẹ̀ lẹ́yìn gbogbo àwọn táwọn àwọn ìlú ilé mi bímọbímọ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ gbé ìwọ̀n làwọn akọ́lọ́mọdé àgbájé ìyàwó wọn. bó wá ní bímọbímọ bó ní bímọ sí ìlọ wọn èyí ò ní pẹ́ tí wọ́n ní bá wá gbé nù. E àwọn kan ò ní ẹ̀ka rí òbí. ìdáyà kan ti bẹ̀rẹ̀ ẹni kọ́kọ́ fi nǹkan nílẹ̀ náà tó bí àtìsí tí gbogbo àwọn òbí wọn ṣe àṣùgbọ́nlá fẹ́ ṣe ìyọ̀wó. Tá a bá fẹ́ ọmọ lọ́lé ìwé, àwọn tó bá lè ní òkú dára. Ẹ dákun ní yá wa, ẹ dákun tó yọ náà, ẹ jẹ́ kí ọ̀rọ̀ wà ní ọmọ ní ìgbà àárín sáàtì tó pọ̀ ní ṣàkóso. Gbogbo wa lọ bá lọ sí ìwọ ló dára láti fẹ́ fẹ́ wọn wá sí. At the same time, recently, tí ò ti bẹ́ẹ̀ ojú àwọn òbí náà ní là pé ilé kíkó náà ló dá tí mo fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀. àtijọ́ nìkan ni gbogbo àwọn àbá àwọn àtọ́ ti pè wá sí wẹ́ẹ̀. abájọ́rọ́jì àtijọ́rì yìí kò sí ìdí àṣeyọrí tányányá torí kéwì tẹ́sí láńlá kan bẹ́ẹ̀ sáà ṣe òní pé a máa ń gbọ́kàn sí pé ń bọ̀ ọmọ mi bá fi lọ lé ìwé tó dáa tọ́mọ mi dẹ̀ ti lọ sílé kí ó tí ó da àtọ́mọ mi náà gbọdọ̀ jẹ́ ọmọ tó da wàhálà tó kù tẹ̀lé. bí ìgbàdéyàn láti wá ìdí jẹ́rìí ọmọ òbírú kan mẹ́rin ṣé ìjọba ìdáfẹ́ gbàgbọ́ yọ̀rọ̀ mi o. Èdè làwọn ń fi ìdílé pé ní àwọn àgbà standard school ọ̀nà làwọn wá ọmọ àmọ́ láti jẹ́ ọmọ wọn yàn kọ́mọ tẹ̀lé ọmọ tá a máa ń jèrè rẹ̀ kò parí sílé jẹ́ òun ìparí sílé ilé tó jẹ ìjìnlẹ̀ jẹ́ bọ́ọ̀lù ti jèrè ara rẹ̀ olówó sábà wà nílé yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà bọ́ọ̀lù bí ó ti jèrè rẹ̀ àyíká bàbá àdéhùn ìwé ilé tí ó kà á sí máa ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ pé báwo làwọn òbí ó ṣe èrè ọmọ tó jẹ́ olóbèrè láàrín wá lórí ọmọ èrè àti àmọ̀lẹ́ ohun àgbọ̀ ọ̀lẹ́ èrè ajé ìdìbò yánu ẹgbọ́n bá ní ó jẹ́ èrè ọmọ láyé òní ó jẹ́ èrè ọmọ jẹ̀mọ́ àìsàn àwọn ẹni tó bímọ tó bímọ tó ń tà tó ọmọ ìjẹmọ ti ná ọlọ́dà kókó wá ó jẹ́ ìjẹ́ àmọ́ èrè lẹ́yìn ọmọ ìjẹ lórí ọmọ ìrètà ìyá rẹ̀ láti ní ilé tí ó ní wọ́n ti bá wa kọ́ ọ̀rọ̀ wa nígbàwó láti ṣe èrè àlùkìyà tàbáwò ẹlé ìwé sanwó fi ìsìláàmù náà fún pé á ẹgbẹ́jà ìjọ àgbóyè ìsìláàmù kú àwọn yóò náà ni wọ́n tún darí ọmọ wa pé gbóò láti èrè wọn láyé àtúnjọ́ pé lè àlùkìyà àwọn òun àṣìṣe wá wá wá àṣìṣe wa ni pé ilé ìwé ilé kéwú pàtàkì lọ wọ́n ṣe tọ́lọ̀ bá ní wọ́n lágbára lé o àwọn adájáwò òbí àwọn alámẹ́sẹ̀ púpọ̀ ló bẹ̀. Tọ́lá ní abẹ́jẹ́kọ́ mọ́ ní ọ̀pọ̀ yẹjú. Àwọn tí wọ́n máa ń bẹ̀ ń díẹ̀ àwọn òbí. Jáfá nínú àwọn òbí, ó tún wá máa ń kọ̀ sí sọ́dọ̀ àwọn ìyá wa ju ọ̀dọ̀ àwọn bàbá lọ gbogbo àwọn apá àwọn tí wọ́n yẹ̀ tí wọ́n yẹ tí wọ́n ti lọ àwọn ẹ̀ka àwọn ẹ̀rí ní sí wàhálà lórí wọn ní àwọn ìyá wọn. àyẹ̀fọ́ máa ṣe ilẹ̀ àná ilẹ̀ náà ní ilẹ̀ àná wọ́n fi máa wà wọ́n àti ọ̀dọ́ ìwọ̀n àjọ. iná kan ti ti ju gbogbo wa ń pariwo bá àwọn àwọn àyè kódà tó tún dé West Africa káwa ní gbogbo West Africa pátá òun làbá àti yẹn tó yẹ ó ti láti yan láàyò láàbọ̀ tẹ̀lé láàbọ̀ ìmáàmù máa ní yìí táàkó ní ibi ó jẹ́ ìyá rẹ̀ nínú ó tó kọjá àwọn àbá àwọn àbá àpájọ ọ̀pẹ́lẹ̀ ni ló tẹ́kọ̀ọ́ ló sọ àmọ́ ìyá ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ jẹ́ dáwọn wọn tàbí àwọn àbá ìsìlámù èyí là kọ́kọ́ ọ̀rọ̀ wa ó ní pé kálukú wá ti gbà pé àá ilé tí mo sáàbù lágbádá mo lò nínú àwa dáwọ́dá ilé ìwé ṣé lágbádá mo lò nínú àwa dáwọ́dá à ọ̀láyà lágbà ti bèrè àwọn ọmọ wọn. ọmọ tí ó bí máa ń jèrè táwọn àkókò náà ti ọmọ ó lọ mọ táwọn òbí náà bá rí pé kó tó ka àfá àwọn ló kọ́kọ́ kan kó tó kan títà àwọn ló kọ́kọ́ kan ọbẹ̀ lórí òwò àwọn bá ti wà àwọn òbí ó tún àwọn tẹ̀ra àwọn bá délé ah, ọmọ náà ti lọlé tó ti fẹ́ ọwọ́ tó wà báyìí àbá àfẹ́lẹ́ ọmọ pé Tọ́wádìí kò wá sí gbogbo wákàtí pé yóò bá lò ní ilé tí yóò bá lò ní ìlú. Àwọn àbá àdá ń bá wọn mọ́, ó ní ti bá wọn mọ́ sọ́tì ìlú wa. Ó ní ti dáadáa lọ. Ṣé àwọn ọ̀gá yóò láì láwọn ọ̀gá sí láti lọ́mọ tó yẹ ń tilẹ̀ lórí ẹ̀jẹ̀ mi tara mi ìlú láàrin ìlú láàrin. Ó sì fara pa mọ́ bàbá. Àmọ́tẹ́lẹ́ tí wọ́n mọ̀ òní fara pa mọ́ ojúṣe tó yẹ kẹ́ ẹ ṣe abẹ́ ojúṣe tí yóò láwọn ọ̀sán yàrá gbé lọ́sẹ̀. àmọ́ ilé ìwú ọkọ máa jẹ́ tí ó ká ló wá ọ̀dọ̀ ọmọ mi pé àtìṣe tá a ti ṣe lọ yìí ẹja bẹ̀rẹ̀ sí mọ kọ̀ ẹ́ tó rẹ̀. ká mọ̀ pé àwọn àbá àdáǹkọ ọmọ sọ́dọ̀ lè ṣe ó ṣe tí wọ́n ṣe báwa kọ kí ó ní ó tọ́nà ó dájú àwọn iléèwé táwọn ọmọ lọ pọ̀ ní english mọ́ mathematics mọ́ biology mọ́ modern man mọ́ mathematics ó sì yí o. àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ la wá fẹ́ ṣé ìtùlẹ̀ ayé ọmọ rẹ̀ kí ó tó wá sí àtìwé tó wá kà àwọn àdáàbò ilé òní ìdíjá fẹ́kọ̀ọ́ lójú rẹ̀ torí ìlàpá tó bí mọ́ ìlàpá lára ọmọ lọ́pọ̀lọpọ̀ ó ju ìlàpá táàpá àtọ́mọ́ ìlàpá lára ọmọ lọ́wọ́ ó dẹ̀ máa ń ju ìlàpá tí títà máa ń làpá lábọ̀ òbí ní ọkọ̀ máa ń làpá ẹni tó wá kọ wọlé òun náà làwọn afá àtàwọn kọ wọn ju àwọn ọmọ náà àwọn afá àgbọn làpá lára wọn tẹ́lá àwọn títà lè lè ti làpá tí wọ́n máa ń kéré ọ̀pọ̀lọpọ̀ bí àti ẹgbẹ́ alájọ àwọn ọjà lọ́kọ̀ ọdún ìlú àtàkọ̀ lè ti ta ìtàlẹ́sìn náà ìtìsílẹ̀ náà àtọ̀kọ̀ wọn ló kọ́ ni. àdéhùn wa ló máa ń gbà Ẹni bá kọ́ láàrín ọmọ ẹgbẹ́ ọdún bẹ́ẹ̀ àwọn àbá àkọ́kọ́ wa jẹ́ wù. Lóbi jẹ́ sí pé gbogbo àwọn òbí. Táàbà àbá kọ́ ọmọ ń jẹun tó mọ̀ án. Kí jẹun ní tó lè jẹ́ kọ́ ọmọ ẹ̀yẹ́ ń torí ilé ayé àti tàbíyá náà kó wà lọ́wọ́ àwọn òbí. Tọ́lá bá lọ lé ìwé tó yẹjú. Ìwé ìsìn lọ́mọ ni ó fi ṣe ọwọ́ àwọn òbí ló Gbogbo ọkọ̀ ọmọ mẹ́rin, àwa láwa ní Èmi ayé ta wà ní ìdí láti rán òbí tí ọmọ bá ń lọ léèrè. Mo ti tó rèé rẹ̀ o. Mo ti tó rèé rẹ̀ o. Ẹni gbogbo láwọn tó náà kàn Buhari gbogbo náà kó jẹun ìwọ náà. Kó ọ̀nà ìwà àkójọ ẹ̀jẹ̀ òun múra sí o. Ṣé àgbẹ̀ náà bá kọ bí ó ti kówó jẹ nílé ìwé sí láti ẹnu nínú léwu? A ti kọ bí ó ti kówó jẹ níwájú Nàìjíríà ọ̀dà àwọn tó ti dà fún wa lọ́wọ́ Kẹ́rin láwọn ọ̀rọ̀ tó bí mọ́ sọ tó mọ́ lé sí orí ìtumọ̀ ṣàfàlà wọn. Ọlọ́run ṣàkọ́ fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀. Sọ ní tí mo kọ́kọ́ bẹ́ ká kọ́kọ́ rẹ̀ sí báyìí. Bá gbogbo àwọn tó lọ ní agbára wa fi lè pé ẹ ilé ìwé tọmọ mi lọ tó wọ́n jù lásìkò wa. Ilé ìwé tọmọ mi lọ tó já lásìkò wa pàtàkì láti òbí sọ̀kọ́ mọ́ ní ìyá dáadáa lọ. Kí ni ẹ̀fọ́ ìwọ̀n òbí gẹ́gẹ́ bí ìyá kí ni ẹ́fọ́sì wọ òbí gẹ́gẹ́ bí bàbá kí lọ ṣe lórí àwọn ọmọ tẹ́lò ní ìtò kan lórí ọmọ tí ẹ̀ tó gbé ìlú ti san oṣù bí ìpínlẹ̀ tán ọmọ ẹni tán lé òwò ọ̀bẹ̀rẹ̀ ó lẹ̀ lọ pa ní ìmọ̀ fún ọdún oúnjẹ tí ó dábọ̀ sí ẹ̀rọ gírámù sílé ó tán tó bá ti lọ láti àgbo márùn-ún àárọ̀ ọ̀dà mẹ́wàá alẹ́ tó bá tún fi kíkẹ́ lókè ọmọ tòun náà nípa dárúkọ àwọn òbí tó bá tó bá rẹ̀ láti sọ ọmọ ẹni ìgbà yẹn ìṣẹ́ṣẹ́ tó tó ẹ̀ àti àwọn òbí mi kẹ̀kẹ́ yẹn àọ́ ìwà rẹ̀ sọ́ sí. kẹwàá lọ́pọ̀ ọ̀rọ̀ wa ń lo owó táwọn ẹgbẹ́ ń ní ìdájọ́ ẹ̀sẹ̀ ní táwọn tó ẹ̀hà gbọ́lọ́lá orí òjẹ̀ tí máa bèèrè ṣe pé táàbí ẹ̀ṣiṣẹ́ rẹ̀ àti àìṣiṣẹ́ ẹwà dáwà pàtà tó àbá àti ìwà àmójọ́ ọmọ iná rẹ̀ nígbà bí òkúnjọ́ ọmọ yìí àbá àkọ́sí fún ìbọn onílẹ̀ ẹ̀ṣẹ̀ tí máa bẹ́ẹ̀ tuntun mẹ́rin sọ́rọ̀ ìjà àrùn sáà lọ́mọ ìgbà ìlọ àgbà ní lápùn súrákù sílé kan náà wà gbàgbà bí wọ́n ti bá ó ti dé súrákù sílé ìwélé ìtàn ṣe yìí pé ápù láti wà báyìí ń draw attention wa pé ẹjẹ́ ká wá lọ yí ìwà yẹn padà bàbá tó fẹ́ dé lọ wọn ìyá tó fẹ́ dé lọ wọn ìlà wọn ta ló wọ lára ó náà ní ká fẹ́ lọ sọ̀rọ̀ afẹ́wọ̀n tó wà náà lè àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọn ìgbà kejì ọ̀tọ̀ kejì ìwà yìí kò tó kọ́ ẹ̀ ọ̀rọ̀ tó wọ̀ ọ̀tọ̀ dáhùn lọ́dún ìtọ́ ọ̀rọ̀ dáhùn lọ́dún ìjẹ́ ìwà dáhùn ọ̀rọ̀ pẹ́ẹ́lú àfọwọ́díwà àti ìmọ̀ ìlú bẹ́ẹ̀ sọ̀rọ̀ dáhùn mẹ́jọ lọ́rọ̀ pẹ́ẹ́lú ìpò ẹ̀mí náà tẹ̀sí máa ń kọ́ wa àti gbọ́ ìlànà àdáwò dákọ́ wà lọ́wọ́ òbíde ìlọ́gbọ́ ọ̀làwọ̀ àlejò àkọ́kọ́ ọlọ́wọ́ bá sọ yóò sí ìfowópamọ́ òbí sí ìfowópamọ́ sí ọ̀gá شيخ شيوخنا علام عبد الرحمن السعيدي رحمه الله أما عن الآية ومن يوصيكم الله في أولادكم كل واحد نصرة النساء pé ọlọ́run ọba ń sọ àsọ́ọ́lẹ̀ fún yín pa àwọn ọmọ yín o wọ́n ti túmọ̀ rẹ̀ ní pé ọlọ́run ọba ní òun ò fi yín pa àwọn ọmọ yín o àsọ́ọ́lẹ̀ òun ni kéde àwọn

Bọ́nà rẹ̀ bá yọ ọmọ ọdún ẹjọ́ tọ́rọ orí ẹ̀gbẹ́ ìwọ̀n tó ti dìde. Ṣẹ́kì wà sí àwọn ọmọ ọmọ ọmọ kásùgbọ́ orí rẹ̀. Kìí ṣe ṣúmọ́ wà sí àyẹ́ ní pé kí ló dé tọ́mọ rẹ̀ ti ya olórí ìyẹ́kọ́lọ́

tá a mọ dáàbò tó yóò dáàbò jẹ yóò dáàbò dára láyé onídé yóò fi ìkòmọ́mọ́ ní ọ̀nà rẹ̀. àkọọ́lẹ̀ ní ọgbọ́n lórí ọmọ rẹ̀ tó sí àbọ̀ sí. tí wọ́n bá ti wá ṣe àkọọ́lẹ̀ ọgbọ́n tó a tún ṣe ojúṣe jẹ tó máa ní báyọ̀ ọmọ rẹ̀ advantage ló jẹ́. ọmọ kó oríire lẹ́yìn èyí. bọ́n máa ní bá jẹ́ àyàfi àwọn ìyàtọ̀ jẹ lórí ẹ̀ lórí dáàbò rẹ̀ sọ ojúṣe rẹ̀ àbọ̀ sí. ló fà ó ní ọmọ ìjọba ọmọ ìjọba ọmọ èèyàn kan ní máa ń ti èèyàn kan ní máa ń ti bẹ́ẹ̀ táwọn máa ń ti jẹ́ wọn ọmọ àwọ̀dà ló jẹ́ sí àwùwà ìta àìsàlátù sàlámù ìjọba wọn fi lókò lónà ní ti sọ̀rọ̀ وأن قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما كنت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا

pé ẹjọ́gbọ́ ẹ̀ àà ọjọ́ ogun òtí pé ẹjọ́gbọ́ ẹ̀ èyẹ́jọ́gbọ́ àtàbí ọlọ́pẹ̀ èyẹ́jọ́gbọ́ jẹ́kò ní èyẹ́jọ́gbọ́ jẹ́ni ọlọ́ àọjọ́ ogun òtí ah, tí ó sọ ní sínú èyẹ́jọ́gbọ́ ẹ̀ sàtàbí ìṣà àlùsàlàmùsàlà ó ti wọ́n jàálà ní ìlàbíyà ó ti wọ́n jàálà ní ìyẹ́jọ́gbọ́ ó ọwá tó wá ṣe ní ní mọ̀bá ọ̀kà tó ṣe ní وأمصار للصلاة والزكاة مع الصحية فما غير واقع قلت في كما تقول كما تقول كما تقول كما تقول هو أتبرر بي وعليها ألا تصع قال في كما تقول فيه هو أنك ولم يجعلني يجعلني هو أن يواكني جبارا شقيا أتبرر ما لم يسير والبيت لكن أمر واجه أمر أمر أمر أمر ọmọ rẹ̀ ni ọmọ burúkú ọlọ́run ló ti olùfẹ́ àwọn ọmọ akọ́nà máa tí wọ́n lọ́pọ̀ rẹ̀ kó bá tí wọ́n lọ́pọ̀ rẹ̀ ó ti wọ́n ní àdúgbò gbogbo wa ó ti wọ́n ní àdúgbò gbogbo wa àbùdùnú wa ni wọ́n ọlọ́dà kò mọ̀jẹ̀ wọ́n gbọ́ àbùdùnú wa ni wọ́n ọlọ́dà kò mọ̀jẹ̀ àmọ́ wọn. àdúrà mú àmọ́ ti àjọ àmọ́ jẹ́ ikú kọ́kọ́ pàtàkì òṣìṣẹ́ ojúṣe yẹ sọ̀rọ̀ sí òwe ọ̀hún yóò ṣe ìfowópamọ́ bí àwùjọ àwùjọ èyí àbá bóyá bá ti gé yóò ṣe ìfowópamọ́ àwọn tí mo sàkọ́lẹ̀ fún yí lórí àwọn ọmọ yí ìwọ́pàá tí wà wọ́n mọ́ adájọ́ àwọn àti ìgbà káàkiri yóò tún ṣe wà lẹ́yìn ọlọ́run tó wà. Òdìkúndùkú wà ṣòwò ilẹ̀ ìdára rẹ̀. Wà tó tó tó pàtó lóró àwọn àṣìyà gbogbo nílà àkùnbè lọ́wọ́ yìí kò lẹ́yìn ìdára yìí. So àábìrì lọ́wọ́ yìí pé bóòlẹ̀ ìbẹ̀rẹ̀ yìí jẹ́ kìí ṣe pé àábìrì lọ́wọ́ yìí pé bóòlẹ̀ rẹ̀ dáa ní ẹ̀dà ẹ̀dẹ̀ yọmọ burúkú yìí rẹ̀ kò sọ́wọ́ yìí. Bí bá ń bẹ lọ́wọ́ èèyàn ni àti bá Àdábí ló tó àdé sọ̀rọ̀ àti òṣèlá. Ọmọ kúrì. Ìgbàgbọ́ tó bọ́lá ọmọ àpapọ̀ ọmọ bí wọ́n ti lẹ́gbẹ́ ẹgbẹ́ wọn sí ìnáwó àwọn lọ́rùn. Lẹ́yìn ló sọ àmẹ́. Ọmọ tó sì kí ẹ̀ àkọ́mọ búrú lọ bí tàbí ẹ̀. Ajẹ́sí ẹni eré ọmọ kúrì láàrẹ̀ ìjáde. Ẹni irú ọmọ eré láàrẹ̀ ìjáde. Sòkí lọ́mọ rẹ̀ yá. Ògbọ́n náà ó yọ tí wọ́n ti tó ẹ̀kọ́ sọ́kú tó wà lẹ́nu jẹ fún mi. eléyìí tó wọ́n ti sàdá fọwọ́ tàbí káàkiri ìwé lórí ọ̀rẹ́ bí. èyí ò jẹ́ ká pẹ̀lú àtàwọn òbí ní ta ẹ̀jì lórí àwọn ọmọ yìí. ọ̀nà ọ̀pọ̀ lórí àwọn àpáàpẹ́ ọmọ tó ní kan kẹ́ẹ̀dù ìdè lórí ẹ̀ ọ̀dọ́ tí o. àmọ́ àtàkà tí láwọn àpáàpẹ́ sábà wà fún wọn tí o sábà fi wọ́n tó ju wọn tán. tábà ti kọ́ lẹ́gbẹ̀ẹ́ àmánà kan ti gbàwọ́ èdè tí lọ́dún gbàwọ́ náà ẹ máa tọ́ ọmọ wa àkókò lọ́wọ́ wà nínú ìgbọ́ wa onígbé tí ó ṣe ọmọ wáhù sí àwọn ọ̀gá àti ẹ̀dàpẹ̀dà àgbáyà ni mo ìfọlọ́ni mo sọ àsọ́rọ̀ ẹ̀kọ́ yé ẹ̀bà àwọn ọmọ yẹn كلكم راع وكلكم مسؤول عن رعيته òbí tí ó ní o ọmọ rẹ̀ wá di ọmọ tálí tí tọmọ náà jáde má sí ìdúnbọ sí wa lọ́wọ́ o tètè máa fi rẹ̀ pé ọmọ mi tó dọ̀rọ̀ dáadáa láyé ní tọrọ rẹ̀ ìjẹ́ mo ṣe ojúṣe ìwé lálọ́ tọ́ bá tó ní ṣe ìrẹ́ láwọn ọmọ ìgbàlẹ́

tí inú mi ti kò ní tọ́pì táwọn ṣe é wà fún wọn fún wọn inú mi ti gbọ́n lọ ṣé wọ́n jẹ́ kí omi ti di lọ́pọ̀lọpọ̀ gbà tábà dáhùn tó bá yẹn a máa ní ẹsẹ̀ ìdí àtúntò dára náà ẹsẹ̀ ìdí àtúntò àwọn alówà ní ìwà àtúntò wà ní àwọn àjá ah, ẹ̀rọ máa ń lọ sí ìlú ẹ̀rọ máa ń bá lùkùrọ̀ àti bẹ́ẹ̀ tọ́ba ló wá ní ṣe báwo ti do òwúwa ti kú ẹ̀kú ojú àwọn ìdá tuntun abẹ́rẹ́. Wọ́n ò bóòwò ni wọ́n gẹ́gẹ́ sí wọ́n ti tẹ̀lé yìí nínú fẹ́ẹ́ ká wá lọ sáwọn tàǹtà yìí tí ó gbọdọ̀ wà lára ẹ̀ta fẹ́ẹ́ ní bàbá tó yẹ tó wà lọ́sọ̀ọ́sọ̀. ó ní náà wò bí mo fẹ́ tó mọ báwo ni wọ́n ṣe kọ́kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ báwo ni ilé ìjọba báwo ni wọ́n ò bí yẹn báwo ni ilé bó o bá ṣe rí adájọ́ sí ọmọ rẹ lónìí. àwọn àwọn náà máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ náà àwọn afáwọn tó ń kọ́ra lẹ́nu pé ó ní ṣèǹtọ́nà yàtọ̀mí mọ̀rọ́ sí yàtọ̀mí mọ̀rọ̀ sà. ó ní bí ẹni tí ń tọ́ ní bá ti bẹ̀ lọ́dẹ̀ ló ti máa ń. ìwọ òbí mò lọ sí ìwọ gbogbo abáyọ lọ́mọ rẹ fún gbogbo àwọn ìjọ tó. àwọn òbí ní ní pàtó lórí àwọn ọmọ wa àbùkù láti ń tẹ̀lé àbùkù ẹ̀fẹ́. ọ̀nà tí wọ́n bá ti wọ́n náà sọ̀rọ̀ àti ìjọba rẹ̀ àwọn àdúrà pé òlẹ̀ lára gbogbo wọn náà ṣàpèjì sí ṣẹ́rí táwọn bàbá bá ti àwọn ọmọ ilẹ̀ lórí ọlọ́run bá ti ṣe ti ní ìṣẹ́ sí gbogbo àwọn ọmọ àtẹ́lẹ̀ adágbàlá rẹ̀ ìlànà tá a bá báwọn bàbá àìfẹ́ láwọn òbí àti ìdíbọ̀lọ̀ sí àwọn ẹgbẹ́ ìlànà tá a bá bá lọ́rọ̀ bàbá àìfẹ́ èbí ti báyìí sọ̀rọ̀ rẹ̀ kùrá nìkan bẹ́ẹ̀ lórí ìdílé ní wọ́n sábà níláyọ̀. tó ilé láti wà ló pé ilé ní lọ́wọ́ ó wà ní máa ń ti láti bá àgbà gbogbo kò láti rẹ̀ gbogbo lọ sílé gbogbo lọ rẹ̀ gbogbo gbogbo tí kò lọ gbogbo rẹ̀ ní wọ́n gbé lọ. kẹnu wá wọ ilé lẹ́sẹ̀ tí láwọn tún kùrá ní lọ́wọ́ kú kí máa ta wọn àmọ́ pé àkùrá ti fi dájú àbúrò yìí. ó àkọsílẹ̀ Akọ wọn kan tí wọ́n lò lọ sí dáre kó darí lára ọ̀dà ń gbọ́dá. Akọ náà kò di ìbò tó ti jẹ́ mọ́. A jẹ́ àwọn ọ̀dẹ̀ lọ sọ́dọ̀ pé bá tó ń pẹ́. Táàjẹ́ mọ́ ẹni pé aago tí bàbá mi nílẹ̀. Àdúgbò àpòyàwó ni a ń jẹ ewu àwọn pàṣẹ ti dàrú. Akọ dáre tèmi ní ẹwà tó wá fún wa láti ní ìdájú àti ìrọ̀ nígbò tó jẹ́ mọ́ kí mo rẹ́ mú ibi àwọn bàbá tó bá fi àtàwọn ìyá wa

ما هذه التفاصيل التي أنتم لها عظيمون kí láwọn òta ọgbà àwọn èrèfẹ́ wọn ń jọ́ ìgbè ìtẹ́lápù kí lẹ̀ wọn an ágbàdà wọ̀jọ́ ìta àrẹ́ yìí àbà àṣẹ́rípa ti bá táwọn bàbá wa lọ sí inú wọ́n wọ́n

àwọn bàbá tọ́mọ ìlápa láwọn ọmọ ọjọ́ abẹ́ ìjà ọba ní wàlùkọ́ àti ìlàpọ̀ ìlú tí a ń gbà nígbà ọ̀rọ̀ lẹ́sẹ̀ tẹ́ ẹ bá tọ̀ wá sí wá àtàdáwà dáná àti àtà ìdáta ní àbá lálùkọ́ láti bí báwọn àbá wa ti máa ń dé lóhun bẹ́ẹ̀ gbọ́n bó ni wọ́n lọ bí báwọn bàbá wa ti máa ń dé ẹwà àwọn àtàkàtà tó ti wọ́n Àwọn bàbá àti náà bàbá wọn ti mẹ́rin mẹ́rin mẹ́rin tí wọ́n ti kìí kan ní àríkà àwọn bàbá wọn náà. Ìdí nìyẹn làwọ àtàbá wá fẹ́ jẹ́ bàbá àtàbà náà ti jẹ́ bàbá máwọn ọmọ ìtẹ́lẹ̀ mi. Làwà náà gbọdọ̀ wá rò pé irú kí la fẹ́ jẹ́ káwọn ọmọ wa ọmọ kóòtù wà nínú tọ́lọ́wà kóòtù ní àdínà. Tí bàbá mi ìlẹ̀ bí tọ́kọ jáde, àwọn ọmọ kan pọ̀ náà tí wọ́n sọ fún àwọn ìyàwó ìwọ́n náà ah, bàbá wa tó tàbí ìbò ti jẹ́ ìbẹ́ làárọ̀ ti lọ sí. Àdámọ́ ní tàbí ìrìnlẹ̀ lérò. So tó wá kù níbi àwọn tàbí jẹ́ màmá yẹ ìdàfẹ́ jẹ́ láwọn ọ̀sánà àpá àtúwà palẹ́ ọ̀rọ̀ ìdàfẹ́jẹ́ pọ̀ mọ́ yẹn afẹ́ tó tó ọmọ afẹ́ tó tó dáadáa wọ́n ti ibi tó ti bẹ̀rẹ̀ tó ti parí ó ní pé ìwọ òbí ẹ ìwé ìyàwó ní ẹ báwo ìwọ ọ̀gẹ́gẹ́ ṣe rí báwo ìwọ ọ̀gẹ́gẹ́ ṣe jẹ́ kí ni ìwọ ọ̀gẹ́gẹ́ máa ń ṣe ìwọ òbí tó ti jí òkú yẹn lọ́dún náà kó máa rẹ́ kó lè rí tààkù sí ìwọ òbí jí òkú yẹn lọ́dún náà kó máa rẹ́ dájú náà yẹn ẹwà ní wọ́n fi bẹ́ẹ̀ yóò máa ta bẹ́ẹ̀ dáwà bá lọ. àti àkọọ́lẹ̀ wọn ni

ìwọ òbí ìwé òlọ débé ìlú tọ́mọ́ náà lè lọ títí ìlànà rẹ̀ fún akọ́kọ́ ìwọ ọkọ́ yàwà pa yóò kọ́kọ́ ìwọ ọkọ́ rábọ̀ títà àbọ̀wọ̀ ọkọ́ wà pẹ̀lúwẹ̀ dáadáa lára ọ̀rọ̀ òbí kí ọmọ dé kọ́wẹ̀ yá tóbi tá a bá ti fàwọn ọmọ wa sí ẹgbẹ́ ìyàtọ̀ ra wa tó ní ó lọ tá a bá ti fàwọn sí yóò lè jẹ́ ìjọba yóò lọ àwọn bàbá wa nílẹ̀ rẹ̀ yóò gbà yìí wọ́n lọ kó lè lọ. Ebi àwọn wá lọ sí okùn jẹ àmọ́ wọ́n wà okùn jẹ lórí nínú làwọn lọ sí. Wọ́n ní òòṣà tá a bá ń gbé ọmọ kéékèèké kúrò ní ìlú rẹ̀ òòṣà náà ti náà fẹ́ pa wọn.

ìwọ́n wá lọ túnmọ́sí ìwọ́ lọ sínú báwọn tẹ́tẹ́sí ìjọ ti bá báwọn ọmọ ẹni pé ìrún àtúgbà àti mo fẹ́ lọ sí kò kàn yí èmi nìkan ní kúkàn àwọn ọmọ àwọn ọmọ bẹ́ẹ̀ wá lọ́mọ ọmọ ọmọ àdá àwọn àbá ọmọ ọlọ́sàn wọn ló dá àpá ìjọ ọmọ yóò ní kíní kan dáadáa tó jùlọ àti rárá ìwọ́n lọ ni wọ́n kó ti lọ́lẹ̀ sọ wọn mọ́ wá ìtí wọ́n yà ní dáadáa níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ wa ni. Mo máa wá pàtàkì ọmọ náà ti bí ọmọ ọdún mẹ́jọ ọdún. Mọ́mí rẹ̀ wá jẹ́ onílé-ìgbà ọdún wa nìkan tán. Àsìkò ọdún wa tó. Wọ́n wá ara ọdún fún wọ́n ti ra ìgbàgbọ́ wọ́n ti ra sọ́sí owó ọ̀sítàlẹ̀ wọ́n ti ra bàtà wọ́n ti ra orúkọ nǹkan náà ti ra fún sọ́sí owó ọ̀jọ́ sí. ọba ní dájú ni something is missing at me again. sẹ́gun míìtì mọ́ gbogbo ẹ̀ láti ra àjọjọ́ míìtì o. àfi ló míìtì o yàrá ẹ̀ sí ra nìkọ́ọ̀bù náà. nìkọ́ọ̀bù aláìlá ọ̀gá nìkọ́ọ̀bù báwo. àwọn òkè ní wọ́n ní wọ́n ní nìkọ́ọ̀bù ti wà. àwọn kò lè wá àti ìjọba ni yóò pọ̀ sí oúnjẹ lébi nǹkan ọgbọ̀n ọmọ ọdún mẹ́jọ kí ló náà pẹ̀lú nìkan ọ̀dà á ó náà ní pé gbogbo ọdún ni mọ́ mi ò lè ṣe kí wọ́n máa ra nìkan so wáyé tí mo ra àwọn ẹni wáyé àtọ̀ sí ti di mọ́mí àwọn kí ẹgbẹ́ fún àti ìwà àti ìwà gbogbo ẹjọ́ tí ìlú wa dá ìbàdàn àti olùkọ́ gbogbo ọ̀dẹ onílé ìlú yóò ṣe nílé ó ti kọ láti lé ó ti ń wù láti lé wọn tó bá dàgbà tó bá lọ́pọ̀ ọ̀pọ̀ àdúgbò ní ẹ̀lọ́pọ̀ wọ́n àmì ní wà sí ìkọ́ọ̀bù yẹn fún ọdún títà jùlọ tó bẹ̀rù tó wá lápòjúwé gbogbo tàwa ṣe pátá ìgbòho ẹ̀rọ ọ̀rọ̀ ìwọ̀n òbí ló fẹ́ fọ́mọ gbọ́rọ̀ jẹ́ ṣé wọ́n ìyá mẹ́tẹ̀ mọ́ gbọ́rọ̀ ọkọ̀ lẹ́nu wọlé ẹlòmí fẹ́nu àwọn òbí léwu ẹ̀yìn bàbá wa ti ya wa ẹgbẹ́ ló bá wa pọ̀ lẹ́sìn yìí ṣé àwọn ágbẹ́mẹ́tì tó mọ́ ń sọ láàárín àwọn òbí níwájú àwọn ọmọ àmà ní o tẹ́lẹ̀bí àwọn ọmọ ẹ̀wọ̀n à ń fẹ́ ní wọn ni ẹ̀wọ̀n à ń sọ fún wọn yẹ pé ìlànà tí ẹ̀fọn lórí ayé òun dáwọn láti yìí tọ́kẹ́ náà bá fi ta agbílẹ̀ ìpàrọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n bá wà bá ti rí bẹ́ẹ̀ láti láti dáhùn bá ah, sọ̀rọ̀ àbí ọ̀dà bàbá sọ̀rọ̀ ní báyìí tí wọ́n náà tún

mo mẹ́rin lọ kò tí ó lè lọ fún àwọn ẹ̀ sí ìkan tó lè lọ ó lè fún máa ń kọ́ lórí àwọn ẹ̀rọ tí wọ́n fi kò yẹ ìgbà àwọn àwọn yẹn àmọ́ kò sí ìkan tó lè lọ Sọ̀pọ̀ ilé ìgbẹ́kọ̀lẹ̀ onígbọ́mí ìlú ṣe lọ́wọ́ ilé, ó bá ṣe tí wọ́n máa ti ìdágbọ̀rọ̀ sí mú lè rí kànáwó ìwọ̀n. Ó bèèrè rẹ̀ tẹ́lọ. Kálìmọ̀ sí àwọn òbí, ọ̀gbọ́n àwọn àrí, iṣẹ́ tó wà lọ́rùn wa lórí àwọn ọmọ, ó ju àwọn àbá lọ. Àwọn ọlọ́run bá lè máa bí. Tá a bá ti wá lọ sí ìyẹn tó bá àkọ́kọ́ bí ara wa táwa ti kọ́kọ́ ríra wa táwa ti kọ́kọ́ ríra wa tí gbogbo àwọn òkúta bá ń ní ẹ̀tọ́ náà bá mọ̀ pé á ìwà kan ń bẹ lọ́wọ́ ní gbogbo yẹ lọ fúnra rẹ̀ yí má jẹ́ kọ́ lára rẹ̀ ló yóò kọ́ ọ̀nà pé a ìfẹ́ mọ́ mọ̀ mímọ̀ ìwà yíwọ̀ mí ìwà òṣèlú lọ́wọ́ ìwà òṣèlú lọ́wọ́ rẹ̀ yóò dájú gbogbo ẹni bá máa ń bínú àti sódì lọ́jọ́ ọmọ rẹ̀ ló ń ta tó bá lórí ọ̀rọ̀ rẹ̀ ètò bá pa òwe náà orí ìbò jẹ́ máa kọ́ pé ìwà ló ń bínú ilé àtàkàtà lọ ní inú ìlú àti ìgbà òní àti pọ̀ nínú ọ̀kan tí tí ilé náà lọ́mọ ẹni gba sẹ́yìn onápàdé tí ìṣe láti máa dalẹ̀ wù nítorí pé bí wọ́n ti máa dàrú yìí àmọ́ àwọn ọ̀rọ̀ tó kọ̀ ẹni tó wọlé bá wọn ti gbé ní ìbáyé ní òun. Àti àwọn wájú ẹni tí lóun náà bá ń bínú bí máa ń dá nǹkan tó máa ń pè lára tó bá inú wa sọ̀rọ̀ lára ẹ̀ náà. Àwọn ọmọ wa ń lè dára wa. Ìṣọwọ́ sọ̀rọ̀ ẹnu wa àwọn ọmọ kọ̀. Wọ́n kọ́ bọ́lá, wọ́n kọ́ ìwà lára wa. Wọ́n kọ́ ẹ̀sìn lára wa. Gbogbo nǹkan àwọn ń lára wa nígbà yìí ìlú bí ẹ̀rọ mi ìmọ̀ ló ti bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ nígbà tèmi lọ ẹ máa kí nǹkan láwà tó bẹ̀rẹ̀ ká àfẹ́ sílẹ̀ ìrẹsì mọ́ sí bẹ̀jìmọ́ ti jẹun láti bẹ̀jẹ̀ ọbẹ̀ bẹ̀jìmọ́ ti òkú àti ọjọ́ bẹ̀ bẹ̀jìmọ́ ń sùn dájú mọ́ bẹ̀jìmọ́ ń sùn gẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ máa jẹun mọ́ torí pé ó ti yí ẹjẹ sùn òun náà ti pọ̀ sí ilẹ̀ ìyá jẹ́ bí ẹ̀jẹ̀ mọ́ sùn lélẹ̀ ọmọ ìyá tó ìwọ tó wò bá mà bọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ ò dáa ajẹ́pẹ́ nínú tó ní láti lọ kọ́ sí pé báwo nìyẹn ti mọ́ sọ̀rọ̀ tọ́rọ mọ̀ ìyẹn náà máa kọ́ bá ti ń sọ̀rọ̀ lára ẹ̀ tó bá ń jà ọ̀lẹ́ báyẹ̀ jà á kọ́ ń bẹ̀kọ́ já ẹ̀kọ́ náà tó jà kò sí òtún sí ìjà wájú rí ẹ̀kọ́ wọn á tún bẹ̀kọ́ lára ẹ̀ láti gbá ìmọ̀ nínú ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ láti mú nínú sọ́nà pariwo inú wá ń ṣe ọmọ yẹn lẹ́kọ́ ló jẹ́ sí ìlànà ìtọ́mọ níbi tó ti bẹ̀rẹ̀ orí ọmọ mọ́ ó ní èdè òbí tí mo fẹ́ ń tọ́mọ fi kọ́kọ́ lọ sọ́wọ́ àmì náà níbi táwọn òbí ti bá tọ́ mi lé tí mo wá kú sí mẹ́ kí n kọ́kọ́ lọ súnmọ́ ẹ̀sẹ̀ náà nígbà tí ń túra mi lé tí mo ti ń tọ́ra mi ẹgbàgbé ẹ̀ mo ti ń tọ́ra náà torí kí ọmọ bá bẹ́ẹ̀ látara fún òun òun àbárakọ́ kan rí mi àbárakọ́ kan ló ń jáde ó tún tó máa lẹ́yìn ní kí ló mẹ́kọ̀ọ́ bá sọ̀rọ̀ lọ. ọ̀nà bí ìrọ̀lẹ́ kọ́kọ́ àtúndé ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ àtúndógójọ́ àtúndó máa ń dínkù rẹ̀ pọ̀ ṣùgbọ́n bí kápẹ̀jọ́ wà lulí àpẹ̀jọ́ sọ̀rọ̀ àpẹ̀jọ́ ṣeré àpẹ̀jọ́ gbogbo ẹ̀ lọ́mọdé lẹ̀ gbogbo ẹ̀ ẹ̀wùn lábá tilẹ̀ fún ẹ̀yà àgbo méjì àárọ̀ bí àgbo méjìlá ẹ̀mọ́jọ́ kọ́mọ yóò lẹ́yìn ẹni bí o méje ti lẹ̀kùnmọ́nì ní ọmọ yẹ ti lẹ́ni ṣúgbẹ́ níbi lára ẹ̀yọ̀ bí èjì bẹ̀ẹ̀jọ́ lẹ́ni ti ráyé bẹ̀ẹ̀jọ́ bára ìdá ló jẹ́ sí àwọn ilé pápù ń bẹ àfúgbọ́dọ̀ wọn ṣe lágbọ́ ọmọ ọmọ yẹ ti lẹ́ni owó ní mọ̀níkà ìwọ òbí tó wá fún àwọn ilé kan tí kò yẹ kọ́ bá jù sọ́rọ̀ ọmọ tó bá lọ́ọ́ sí lójú ọmọ tọmọ ẹ bá ti dá lọ sí àwọn obìnrin ní àwọn ọmọ ìdí wá jẹ́ àfihàn báyìí fún àwọn òbí rẹ̀ lọ sí ibi nìkan lè rí náà pàpà àti ìgbẹ́ ìgbìmọ̀ lọ́rọ̀ ọlọ́run àwọn ọ̀rẹ́ kálukú wọn lọ́wọ́ rẹ̀ tí èmi lọ ṣẹ́ẹ̀kì ara mi mo ṣe ń sọ yìí ìwọ náà lọ ṣẹ́ẹ̀kì ara rẹ̀ tí wọ́n lẹ́yìn mọ ẹni tí ọ̀rọ̀ yìí tán ó náà ṣe àwọn ìyá àwọn obìnrin wa ìtì ọmọ fẹ́ ṣẹ́ẹ̀kì dára tí wọ́n kó pọ̀ lọ́wọ́ ọkùnrin wọn ìdí ni pé àsìkò tí àwọn ọmọ ń lò pẹ̀lú àwọn ọmọ ó ju àsìkò tí àwọn bàbá ń lò wọn. àwọn bàbá náà ni wọ́n kéré àṣùwọ̀ ọ̀pọ̀ yàtọ̀ sí ẹ lẹ́jọ́ àwọn ọkùnrin òòfà ìjọba kájọ́rọ̀ ìdìbò pẹ̀lú ọmọ pípẹ́lú àdámọ́ni ìdápọ̀lọpọ̀ níbi àdámọ́ni díẹ̀ díẹ̀ tó ọkùnrin máa ń gbé pé ó lè mọ̀tọ́ káàkiri ó lè mọ̀ sí ìpọ̀lọpọ̀ lẹ́jọ́ ọkùnrin pé tó bá tó wọn láàrín ìjọba ọ̀yá yá ń gbé ọjọ́ wáyé ẹ̀ẹ́dẹ́jọ́ wọ́n kọ́ ìjìlá tó ọmọ ọlọ́wọ́ ìyá òun ti dáwọn ìtẹ́fẹ́ fún wọn lára lórí dáwọn ìdájọ́ kan ní wọn lọ́rọ̀ ẹwọ́n tọ́kùnrin àtòbìnrin bá ti bọ́ sára wọn lọ́wọ́ lọ́wọ́ yẹn kiri lọ ọlọ́ọ̀lọ́wọ́ yẹn kó ọkọ̀ padà sọ́dọ̀ ìyá náà ìyá ní kó lọ tọ́jú ẹ̀sùn sọ́dọ̀ bàbá àti tó ìyá yẹn bá bẹ́rẹ̀ ìbá ní òru tọ́jú bá ní máa ń lò ó rè é Àwọn ọmọ ọmọ látọ̀ sí sáfẹ́ ẹni pé ní ìjọ wọ́n sí àfìdákùn rẹ̀ kò sọ bàbá. Ọmọ ẹni ti kí rẹ̀, ó ní ti àfẹ́ṣọ́n, ó ní ti káàkì bẹ̀rẹ̀ sí, ó ní ti ìgbẹ́kọ̀ sí títọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹni ọkùnrin òní lọ́wọ́ òní lára. Ẹni tó ní náà rẹ̀. Ọlọ́pàá ní àtọ́jọ́ rẹ̀. Ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹni tó ní Eléyìí, ó náà àwọn òbí pátápátá akúnwákò káàkà sí ìbẹ̀rù. Olóògbé lẹ́yìn táwa bá ti wá lọ sóra wa bí táà ń gbéra wa dáadáa. Wọ́n ti rí lọ́sìn àdúgbàjọ́ ọ̀rọ̀ ní ṣàwọn. Òní pé ká lọ ní ìlú ìbẹ̀rù pè ní àyà ìnáyà. Ìdáhùn ìjọ ìnáyà, òní ká ní ìkàkùn sọ́wọ́. Ìkàkùn gidi o kí ẹ̀mí wá máa wà lára àwọn ọmọ wa nínú àti ìṣẹ̀lẹ̀ ọba ní ilé nínú àti ìdáwà yìí káàkiri ti ń wá ọ̀nà sábẹ́sà ìjọba pa ọmọ ti tẹ́lẹ̀ nínú àwọn túbú wọn bá gbà ń pè fún sùn tẹ́lẹ̀ tó wà owó wíwá gbé ó tàbí gbogbo wọn síbi gan ó tàbí bá yá ilé káàkiri ti rí bí sẹ́ẹ̀ tó mọ̀ ẹ̀jọ̀ káàkiri kó máa pariwo káàkiri. Òwá báyìí láti lọ sí mẹ́rin owó tó bá fẹ́ mẹ́rin wọ́n ti sùn. Àkókò ìrọ̀lọ́ ọmọ tí wọ́n ti Ó ti lọ láti àwọn méje. Bàbá, ó náà máa lọ láti ìyàwó tó dé ìdàgbọ́ mẹ́ta rẹ̀ kí ọba tó dé ìdàgbọ́ mẹ́wàá rẹ̀ ẹjọ́ ajá ìsáyè èyí wá ń bá àwọn ọmọdé ìdílé àwọn ẹni náà wá ní ìdí ọmọ tí wọ́n fi sùn sẹ́yà àwọn ọ̀gá àwọn ọmọ tó àwọn ọmọ tó ti kú sí sọ̀rọ̀ ẹ̀ òun wọ́n ti láti transfer àwọn ilẹ̀ ẹ̀rẹ́ yìí ṣùgbọ́n àwọn tó burú lẹ tí òun ń ṣe àwọn méjì àwọn àmáyé àti kójọ ọlẹ̀ tọ́lọ̀ yàrá ti dá ẹgbọ̀ wà yàrá ti dá báwo láti ní tẹ́jú wọn ni yàrá ti dá báwo sí kọ́ kí ló máa bẹ̀rẹ̀ ẹ kí ló máa jẹ́lẹ̀ lẹ́yìn yàrá ti dá báwo kó tó lè láti ẹ̀ ọmọ náà tó rẹ̀ náà kájú wọn máa fa àwọn ọmọ ẹlẹ́ lọ́sàn-án ó ti tọ́lọ̀ wọn máa ń lọ fún wa tó wà kọ́ sọ iṣẹ́ wà ní ìfẹ́ iṣẹ́ inú ní wọn ẹ lásán iṣẹ́ ọgbọ́n lọ sí ọmọ sí padà wá bá wọn ní iṣẹ́ yìí kẹ́sùn kó ti gábà lọ́rọ̀ kọ́mọ tẹ̀lẹ́gẹ́ ẹ̀sẹ̀ pa ara wọn lẹ́nu ìdánkó kápa ní wọ́n láwọn ìjọba fúnlá ìdánkúnlá tó pé ó kọ́ wọn díẹ̀ àbá àbẹ́rẹ̀ ìdáyà pẹ̀lú àwọn ọmọ àti ìlà pẹ̀lú lórí lọ́dún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ́dún ìdílé náà dé pàtàkì tó máa ń pa òdí pọ̀ mẹ́rin. olóòlẹ̀ sọ ojú. afọ́nà ti ẹgbẹ́ àgbẹ̀ ọlọ́run náà ara mi ní àti wọ́n sún lọ sí ìwé wà lójú àwọn ọmọ mi ó gbójú yẹ ìwé wà lọ́wọ́. lọ́bẹ̀ẹ́ lọ́mọ bá ń dá ọmọ ẹ̀ dá nípa ti dá ẹ̀. ẹ̀kọ́ bọ́kọ̀ máa ń pè é báwọn ọmọ ìdíje. láti ọ̀bẹ́ ni wọ́n ti rẹ̀ ní wọ́n tún ẹ̀ lọ́kọ̀ láàrin ah, ìrẹ́lẹ̀ ọ̀rọ̀ ilé tó ta nípa ọmọ ẹwà nílé tó gbá bèèrè ọmọ mi gbogbo pé àwọn olóòrùn ti kọjá nípa rẹ̀ àwọn ọmọdé láti báyìí fọ́pàá tèmi náà àwọn ìrẹ́lẹ̀ tó wà lójú wa tòtò ìjẹ ayé ẹlò ní gbogbo ọ̀gá táwọn sọ ìtọ́nà bá jọ lọ sí wọn mú tó gan òsì tó fa ojúkó wọ inú wọn sọ ní ìbí ìbọn bá ìwọ́n mú olóró náà akẹ́kọ̀ọ́ kì í ṣe tó yàtọ̀ ìyàtọ̀ ní ilé ìwé ojú ẹ̀dà ńlá nítorí ẹ̀kọ́ máa sọ wájú lórí àwọn ọmọ wájú àti ìdáhùn ọ̀nà tó jẹ́ kó ṣe gbogbo alẹ́ ní máa lè jẹ́ àwọn ọmọ kó jẹ́ ká jẹ́ àwọn ọmọ so alẹ́mí náà àwọn àtẹ́jú ọlọ́run ọba ìṣe wọn wájú ẹnu bí o ti wáyé tọ́lá pàtó orí ròdò lóògbà kò jẹ́ mọ́tò ọmọ ẹ̀mí dáìmọ̀ mú mẹ́rin ti á gbà lọ́bẹ̀ẹ́ Adégbà ti sọ̀rọ̀ ní àdéṣọ́lá tó sọ. Táwọn ní táwọn ilé ìgbó ń dé táwọn fáwọn ọmọ wọlé, ó tó lẹ̀ sí ìgbà àti wọlé nù. Wọ́n fún àwọn ìgbà ìgbà wọn lọ sí ilé ìgbà ìgbà ìnáàrí ìmáàmà. Ọlọ́run ti kọ́ ẹ̀rẹ́ ìgbà mi, mo fẹ́ fi ẹ́ sí ìmáàmù báwọn ìlàjú àjọ. Ìgbà inú mi lẹ́sùn sí àmọ́ mọ́jọ ó jẹ́ mi nìkan àwọn àrọ́mọlọ́mọ mo tó bá ọmọ rẹ̀ nílọ́ o mo tó fẹ́ wà ní náà láti o hàrà wà ní dùnrí ìyàtì adẹ́gbẹ̀ẹ́ ìpínlẹ̀ ọlọ́mọdé ọmọ olóògbé àwọn ọmọ mi àwọn ọmọ tó bá mú àtàwọn ọmọ wọn àtàwọn ọmọ wọn ẹwà wọn ìran nẹ́bí ìrọ̀ yìí ní gbogbo àwọn àtẹ́bí ọlọ́run tó wá ń wá lẹ́yìn rẹ̀ ìran rẹ̀ láti wá tó bí lórí àtẹ́bí wa mọ̀ káwọn sọ̀rọ̀ àrùn tó jẹ́ ìrìn àwọn àtẹ́bí ọlọ́run ìran àtọ́bí ìwọ̀nyí yẹn náà ó ní gbogbo àtọ́bí ọlọ́run tó kù tẹ́jẹ́ ìnáwó àwọn èèyàn sí ẹ̀rọ rẹ̀ wá ọlọ́run ọmọ pé bọ̀bẹ́ ẹlòmí tí ó ní gbogbo ìgbà ní àwọn ọdún àtọ́bí bí ààbọ̀ lè ní tàkùnkọ́ ọmọ báyìí ó ní abọ́lẹ̀ ìgbà níbẹ̀ fáwọn ọmọ yẹn àwọn àtọ́bí ẹ̀rọ ìlú wọ́n fún orí ó lè fẹ́ sí ọ̀rẹ́ àtẹ́gbà lóòrùn àdéhùn àwọn ọmọ

àìsìkìsọ́lọ́mù ẹgbẹ́ káwà náà ní ẹ̀dáyà àtàwọn wọn ẹ má dá àtàwọn apá mi ẹ má dá àtàwọn títà wọn ní ìmọ̀ oníkálukú lójúṣe díẹ̀ àwọn apá mi lójúṣe ìwọ̀n lórí àwọn ọmọ àwọn adáradẹ́ lójúṣe ìwọ̀n lórí àwọn ọmọ àwọn àdáyé ìfúnlọ́pọ̀ mọ́rin wọ́n kó nílò mọ́

ọmọ ẹni náà sínú súnmà ọmọ ẹni kọ́ ní ọ̀rọ̀ ìbíjà gbogbo yìí ò dámọ̀ tẹ́tọ́ ó ń pé tí wọ́n dá àtọ́jú ṣe ti ẹ̀sùn ẹ̀rọ wá nílẹ̀ ẹ̀wà ní nínú ìsináyà àwọn ọmọdé ti ọmọ wọn ara fún adẹ́yẹ kan tó jọ ọ̀gá gbogbo adẹ́tọ̀ lọ adẹ́tí wọn látàlú ó ní pé gbogbo táwọn látàwọn gbogbo ẹ̀wà tó lábẹ́ ìtọ́jú ìlàbẹ́ ìtọ́jú gbórí lórí هنالك أبي لما يشيط الطعام والتضرع إلى الله أبي لما يشتكوا àwọn ọmọ wa mẹ́rìnyàn àdúrà ìdọ̀wọ̀ wa kájá àdúrà ọmọ kájẹ́fẹ́ tí ó kájẹ́ ìgbìnà láti orílẹ̀ ẹ̀rọ ìdàlójú wa báyìí kí àwọn wárájú àbíwọ̀ ìdàlójú rẹ̀ ọmọ wa bí a kúmọ̀ tẹ̀wọ́n tí ó dé ọ̀rọ̀ tẹ̀wọ́n lẹ́nu ilé mọ́nà ọ̀gá ọmọ ìṣe àfihàn ọ̀pọ̀ náà ó ṣe ìwọ́jà ọ̀lànà á inú mi ò mú owó ìgbà kan. ẹ̀rọ ọkọ̀ tó bá ń tẹ́wọ́ ẹ̀rọ ìyàwó ẹ̀ kí ló náà máa wò. kí ni ìgbà tó ṣe wọ́n àwọn èèyàn tó wọ́n gbọ́ ìwé ìjẹ ni o tẹ̀lé ọmọ náà ní wọ́n gbọ́ ìwé òun náà máa yà kọ́ ọmọ tó náà bá ti ta ilé ìnáyà fún òun náà lẹ́jẹ̀ sí ta pẹ̀lú a máa ní ìnáyà ẹnu ní wàhálà tó ń ṣe lórí ọmọ gbogbo ọmọ lọ sí àbúgbàfà yìí ìjà ó lọ lè dé àbúgbàfà yìí ìjà àgbàgbogbo ẹ̀ àtìgbà àbọ̀kọ̀ orí ìjò kọ́ńtọ́ kan rí káwáyé àdúrà kí ló ń ṣe mo fẹ́ kọ́ ọmọ rẹ̀ pé ìpá ha mọ́sílẹ̀ àgbà ìlú nàwà mú yà mo fẹ́ pé ìpá ti ẹ̀kọ́ náà kó àwọn ọmọ a ọmọ tẹ́lẹ̀ mi lórí ọmọ tó yìí àmì àti àdúrà rẹ̀ náà nù rẹ̀ àmì àdúrà rẹ̀ náà kọ́nà máa ní wọ́n sunkún káàkiri tí èyí ti fẹ́kún tẹ́jì o ẹkún a bá ní àwọn ọgbẹ̀gbẹ̀ta àkókò ń kúrò lára àwọn ọmọ wa iṣẹ́ ìgbà máa ń lọ ní pé kí ni káàkó fi mú tàbí àkókò lọ lẹ́nu ìgbà bóyá kó tún lè ní ìjọ fáìn gbogbo ẹ̀ dá lóòótọ́ ẹja ẹṣin ìdáni orí àwọn ọmọ tẹsẹ̀ láti sọ̀rọ̀ àwọn ajẹ́ta lọ. Nígbà àwọn àdúrà ọlọ́wọ́ ọgbọ̀ yìí dá padà fẹ́ ní wá sí olùwàdá àwọn olùwà nílì ìwádà. Àdúrà tó ti bá ti mọ̀ bẹ̀rẹ̀. Àbẹ́kọ̀ èyí bá ti mọ̀ bẹ̀rẹ̀. Ẹ Abdullah ọlọ́pàá ìṣẹ́ olóṣèlú Abdullah ọlọ́pàá ìṣẹ́ àbùkìtọ́ ọmọ ìṣàkọ́ àwọn ṣùgbọ́n bí ẹjẹ́ yìí ọ̀rọ̀ wa láàrin ojú àwọn ìpínlẹ̀ ọba wa tó ní wa wọ́n ti kálukú wa ọlọ́mọdé àrùn wa lọ́wọ́ láti tọ́jú àwọn ọlọ́mọdé àrùn wa lọ́wọ́ ká ní sí ìṣe wa lórí àwọn olórí gbogbo ìwà ní pé kọ́lọ́mù ọba ó kọ́kọ́ ṣe àwa ní bàbá dáadáa káwọn ọmọ wa lè rẹ́ òkú ọ̀rọ̀ àwọn ó ṣe ẹ̀yìn ya wa náà ní ìyá dáadáa káwọn ọmọ ilé náà ní na ìfọwọ́ rárá rẹ̀. ẹni dáadáa sí ẹ̀sìn wa káwọn ọmọ wa máa kọ́ ìlú lára wọn. ìwà wa káwọn ó tu ọmọ wa máa kọ́ ìwà lára wọn. wa káwọn ọmọ wa máa kọ́ wa lára wọn. gbogbo kọ́ lára wọn. gbogbo náà ولو خشي عليكم ما زال يفرض وصلى على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك ان شاء الله لا اله الا انت